kíni yóò gbẹ̀yìn ìgbẹ́jọ́ Nnamdi Kanu bí adájọ́ ṣe ní òun kò lọ́wọ́ nínú ẹjọ́ rẹ̀ mọ́ adájọ́ tó ń gbé ẹjọ́ Nnamdi Kanu Binta Iyago mà ti yọwọ́ rẹ̀ kúrò nínú ẹjọ́ náà lẹ́yìn tí olùjẹ́jọ́ sọ pé òun kò ní ìgbàgbọ́ nínú rẹ̀ mọ́ fún ìdájọ́ òdodo lásìkò tí wọ́n pàdé ní ilé ẹjọ́ ní ọjọ́ ìṣẹ́gun Tuesday ní Kanu mà ti sọ̀rọ̀ náà Kanu ni mi ò ní ìgbàgbọ́ nínú rẹ̀ mọ́ yọ ara rẹ̀ kúrò nínú ìgbẹ́jọ́ yìí ọ̀rọ̀ yìí mà ló jẹyọ lásìkò tí agbẹjọ́rò Kanu alo ejimakọ ń rọ ilé-ẹjọ́ pé ẹjọ́ náà kò ní lè bẹ̀rẹ̀ nítorí pé àjọ DSS kò tí ì tẹ̀lé àṣẹ pé kó fún oníbàárà òun láàyè láti pinlẹ̀ ìgbẹ́jọ́ rẹ̀ dáadáa ẹjọ́ ìdìtẹ̀gbàjọba àti ìgbésùmọ̀mí òun ni ìjọba àpapọ̀ fi kan Kánù látàrí ìjàǹgbara rẹ̀ fún òmìnira ilẹ̀ Ìgbò àmọ́ gbogbo ìgbà ló máa ń sọ pé òun kò mà jẹ̀bi ẹ̀sùn tí ìjọba kà sóun lẹ́sẹ̀ lọ́jọ́ ìṣẹ́gun tuesday ni àríyànjiyàn máa wáyé ní ilé ẹjọ́ láàrin agbẹjọ́rò kanu alo ejimako àti agbẹjọ́rò ìjọba àpapọ̀ adégbèga àwòmọ́lò agbẹjọ́rò ìjọba sọ pé òun ti ṣetán wàyí o láti bẹ̀rẹ̀ ìgbẹ́jọ́ òun sì fẹ́ pe ẹlẹ́rìí àmọ́ ìjọba gbọ́dọ̀ pèsè ààbò tó pé fún ẹlẹ́rìí òun agbẹjọ́rò kanu wá fèsì padà pé ìgbẹ́jọ́ náà kò ní lè bẹ̀rẹ̀ nítorí pé àjọ DSS kò mọ̀ fóun láàyè láti ṣe ìmúrasílẹ̀ oníbàárà òun dáadáa níbi tí àríyànjiyàn yìí tó ti ń lọ lọ́wọ́ òun ní Kánú ti bẹ ilé ẹjọ́ pé òun mà ní ọ̀rọ̀ láti sọ nígbà tí wọ́n ti fún láǹfààní láti sọ̀rọ̀ Kánú ní olúwa mi kì í ṣe ìgbà àkọ́kọ́ rèé tí o máa kọ ti kún sí àṣẹ ilé ẹjọ́ tó ga jùlọ pé mi ò ní sá lọ tí wọ́n bá fún mi ní bẹ́ẹ̀lì mo sì ní ẹjọ́ kò tẹ́milọ́rùn mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ níwájú ilé ẹjọ́ kò tẹ́milọ́rùn lórí ọ̀rọ̀ yìí kan náà lẹ́yìn ọ̀rọ̀ Kánú òun ni adájọ́ mọ́ fèsì padà pé inú mi yóò má dùn láti yọ ara mi kúrò nínú ẹjọ́ yìí ohun tí mo sì máa ṣe nìyẹn mo máa taari ìwé ẹjọ́ yìí síwájú adájọ́ àgbà ilé ẹjọ́ gíga ìjọba àpapọ̀ fún ìgbésẹ̀ tó tún kàn ó àdúràgbà Olúwatóyìn lóníròyìn yìí ẹ ṣé púpọ̀ tí ẹ̀ ń wẹ Ẹ̀yà Yorùbá TV o.